sọpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ike àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ọba kọmọ bá nàbí ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ a tíra káfíń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ ìyọ̀yìn fatawa almuhimma àwọn ìdáhùn sí bèèrè ẹ̀sìn tó ṣe pàtàkì sí bàbá wa samaatu sheikh abdulaziz bin abdullahi bin baz rahimahullah bàbá wa sheikh abdulaziz bin abdullahi bin baz ẹ̀kọ́ tí a bá kọ́ náà nípa tahara kìtàbù tahara là ń kà lọ́wọ́ ìmọ́tótó question number two hundred and forty lábẹ́rẹ́ láàárọ̀ yìí ní page two hundred and sixty five أفعني بسم الله الرحمن الرحيم أو يلزم المصلي التيمم بكل الصلاة ọmọ ẹgbẹ́ tẹ̀yẹ́mọ̀m ní ṣe lórí kí ọ̀hún sí gbogbo wábẹ́ kí náà ni yọ́ máa ṣe tẹ̀yẹ́mọ̀m lágbègbè júwe ó ṣe tẹ̀yẹ́mọ̀m kí ọ̀hún mágírẹ́bì gbẹ́nu wákàtí mara àwọn ètò fún mara àdúrà ní mọ́gbẹ̀ sí ìṣá ọwá ti tẹ̀ẹ́ mọ̀ sí ìrùn mọ́gbẹ̀ mi kò só kò sí ọkọ̀ ìkọjà dúró mi sí bàbá bẹ́ kí bẹ́ ìṣá ìjọba ní kò tó ti tẹ̀ẹ́ mọ̀ fani àríyànjú lè ìsánu tẹ̀yẹ̀mà lè kó lè sọ láti títú láti ní kí ẹ̀mà tẹ̀yẹ̀mà gbogbo oorun ni àmìyànjú lò àyìnsọ́ lè máa ṣá àmì òróòdù wọn nàwáfin máa dáàmà lámìyà àdìs bára tẹ̀yẹ̀mà àfitúnà jazakumullahu khayra sí dandan ní kí ẹ̀ ṣe tẹ̀yẹ̀mà gbogbo oorun yóò agbára yìí láti kírun tó bá fẹ́ pẹ̀lú irun ọ̀ràn yẹn ni àbí náfìlà ni pẹ̀lú tẹ̀yẹ́ mọ́mù tó ṣe ẹ̀yọ̀kan tó ṣe níwọ̀n gbà tí ò so àbí kọ́gbọ́nsẹ̀ ẹ̀sàlàyé fún wa ọlọ́run kó wa sàn ilẹ̀ sàn rẹ̀. aljawab ìdáhùn يجوز للمسلم أن يتيمم تياما شرعي أن يصلي بذلك ما شاء من فرض وصفة نفل. أقبل عليه المسلمين tó bá ti tẹ̀yẹ́ mọ̀mù tó bá ti ṣẹ̀rí àmú kó kírun tó bá wù ú pẹ̀lú àwọn àrùn yìí pẹ̀lú tẹ̀yẹ́ mọ̀mù ẹ̀yọ̀ kan yìí ọ̀nà yẹn nínú yẹn àbí náà fìlà má dáná áàdì máa ń rìn máa ní wọ́n pàtó bàtí romi tákó ti tẹ̀yẹ́ mọ̀mù ní ìsìn fún magrib kò sówó kò sí àmọ́ wá rí omi dáàmú omi orí ìfi ti tẹ̀yẹ́ mọ̀mù ni kó tẹ̀yẹ́ mọ̀mù ما عادما للماء أو عاجزا عن استعماله أبيها أرمي كل لوبيني وأنا كان سلالة كل لوبيني ما لم يحدث يوم قصير قصير جعل الله وقجا أو يجد ما أذكر من في أسرع أقوال العلماء ilé ló fẹsẹ̀ mi lẹ́jọ́ ní gbólọ̀ àwọn àfa àfa mi lọ pé ara ò gbogbo orun ọ̀kan lọ sí tẹ́wọ́n bẹ̀rẹ̀ yóò máa fi tẹ́mọ̀ bù àbíkò lè fi náà tẹ́mọ̀ tó fi tẹ́mọ̀ fi tẹ́mọ̀ fi là kí ọ̀rọ̀ yà lójú bí kọ́ ọ̀rọ̀ yà ara ọ̀rẹ́ yóò fẹsẹ̀ mi lẹ́jọ́ léyìí قضي لقول الله سبحانه ترون بعد صباحي فلم يجدوا الماء كبروا فتيمموا بصعيد طيبا صعيد فتيمموا صعيدا طيبا هي باريومي كلا نجول ثم فامسحوا بوجوهكم تذب راوجوه وأيديكم ثم أو أو منه ما يريد الله ليجعل عليكم من حرج ọlọ́run ọ̀bọ̀ fẹ́ ìfẹ́ nira walakin yuridu an yutahhirakum ọlọ́run bá ti kẹ́ ìsàkọ́mọ́ ni kẹ́sì mọ́tótó tí mọ́ ni ìmọ́ta wà alaykum mílẹ̀ pàdébẹ̀rẹ̀ lórí la'allakum tashkurun kàlùbà jẹ́ tí ó mọ̀ ọlọ́run ọba ولقول النبي صلى الله عليه وسلم يقول عن الوقت جئلت لي أرض مسجدا وطهورا الله باسل المؤمنين ààyè jọ́sìn mọ́síláṣí a mọ́tótó fa ma rajulun min ummati adrakatu as-salah èyíkéyìí inú àlùmọ́ mi ní gbogbo ìlú àti àsìkò mọ́ tó bá o de kó lè pé sọ́lá àti fa inda o masjid de ó de máa ti ní sẹ́kìtì kírun wọ́tọ̀ hóra àti ma ibi

ojú rẹ̀ tó má àlùwàlá ní fún mùsùlùmí wàyí lọ́mí lẹ́jẹ̀dẹ̀ máa á ẹ̀ṣẹ̀rún aṣára sọ́nà ìsinmi tí ọba rúbi for ten years wàyí ìdá wọ́jọ́dọ̀ máa tó bá rí omi ẹ̀jẹ̀kùlọ́ ọ̀yà pẹ́lú ọmọ rẹ̀ mọ́sùwó مشارع كلها كبيرة بوارارك أحاديث في ذلك ولا أحاديث في ذلك كثيرة أحاديث ذنب بتكبه والله موفق رب الوالد وقرادات question 241 باب إزالة النجاسة سيارة المسجد الحرام من نجاسة الأطفال باب كير كير يا قوما يا مكرو يا حكرو اكبي ني مجتمع في حرم مكة في المدينة من نجاسة الأطفال قم بأكبر جواجة دار عمقيكي mọ̀rọ̀ máa bí ní ìdọ̀mọ̀ ẹ̀wà tọ̀tù máa bí àbọ̀mọ̀ ẹ̀yà ìṣàkìtì máa sí dandan ní kéèyàn pé ẹ̀kùn tuntun kéèyàn pọ̀ mọ́ question number two hundred and forty one kúnnà fi mọ́tòlá aráàmì àwọn ní máa fi aráàmì lè amálì ọmọrọ̀ láti ọ̀fẹ́ múra wọ̀lùsùn ó bọ́tìlì wòjó ó dìlù sákàlì fún ìnira tó wà láti rí ilé láti gbé لمدة الليلة كون واحدة كون وجوك قريب فإننا بتنا ليلتنا في مسجد الحرام أول وجوه ما في حرم ما في الحرم لا ما ما أطفلة صغيرة يمكن صورة هي فلو ما ما ما ما بيركي كلي كلو ما بيركي كلي إلا لا تزوج لا تزوج امرأة ثلاث سنين ونصف أما هي وتيجي تري أن عافية له قد نامت وعاصم ماذا وما علمت إلا بوجود البلل على على على فراش يوما يجي أو تتجمل على بعض مريبي تسوسيه وتجود ọmọ yẹn sùn bí sùn sí yẹn òtútù bala ala al-firash dáhìl àràm náà sí àràm yìí wàlám yẹn jẹ wàlám yẹkùn kìnnì báàlì gàfìlò kòkòdà wàá sọ̀rọ̀ pé kí n fọ ẹgbẹ́ nítorí àwọn tí wọ́n sùn tẹ́ pọ̀ àwòlànà àwòlànà látọ́ yìí kó نسيانا على ذلك بزال مني بذلك تبي واسنين كلهم تصلي فماذا على علي أفدونا أفدوني وكل معاشي أكو أسأل عليكم الجواب في دون والواجب عليك إن تجر يقول به التوبة إلى الله التوبة ما حصل قوت باكر تصلي تقول تبي النار يقول فنو وعدم المعاودة إلى مثل ذلك قل مجي كيما وايما فإذا قدر لك أن تبتد تبتدي في مسجد الحرام توضوان سلسيك وتواصل ما في حرامي أو في مسجد النبوي ما في تعليم المدينة أو غيرهما من المساجد ما في مينا إنه ما في مينا كمان فعليك وإن ومعك طفلة تشكو ما كيكي لبا فلوه فالواجب دوا سوين تعفيذها تكون مجتمعي كون مجتمعي لما يمنع وصول بولها أو قاعدتها في المبنى انت يوقف لا تسكن لا تطوف láti gbọ́ tẹ̀sí máa rí ọlọ́ọ̀tì ayé ayé ní orí pampas máa lò yìí tí ẹ bá ti lò fọ́ máa kẹfà ìwé sílẹ̀ tó àwọn ọmọ ọmọ máa ń báyìí kó kó ti kú léyìn ó lè wọ ẹgbẹ́rún ka èmi ìdàbí mẹ́mẹ́dì wọ́n ọ̀mọ́dà àwọ́jẹ́dà ṣé àmì zalik tó bá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó ti tẹ̀lẹ̀ sí ẹ̀ yìí fàlùwáàdì àlẹ́kí تنظيف المسجد من ذلك ورن يلوي يقول قف مسلاتين فوق بيه أو أخبار قائمين على جذابة الواقع أبي قصبان هو إن شاج ìmọ́tótó ohun tọ́tẹ̀lẹ̀ yẹ ata yanzafu masjid minhu sọgbọn ti fọmá bí nínú kó bí ẹgbẹ yẹ wò láyé yusuf lápé tata ọlọfin zaari amọ kò yẹ kó mọrọ ìfúyẹ kó mọrọ bí àtìyàn kan ara ìfún gbogbo mùsùlùmí nígbà kan tó kò kò ṣe two hundred and forty two غسل الثوب الطاهرة مع الثوب التي فيها النجاسة هل يؤثر على طهارة الثياب èyàn ní aṣọ ètò tọ́mà náwé ọkàtọ̀ sí mi àkàtọ̀ jẹ́ pé ó lẹ́gbìlá èyàn wá fọ̀rọ̀ papọ̀ ní garawa kanáà ṣé ẹgbẹ́ tó wà ń bi aṣọ tó yẹn kò ní àfẹ́tì ìtọ́mọdé kókò tẹ́gbẹ́ lára àgbà sí ẹ̀. question number two forty two إذا غسلت ثياب طاهرة وثياب في النجاسة فهل يؤثر ذلك على طهارة الثياب وهل الماء يجوز بذلك tí n bá fọ ọsọ tọ́mọ́ ẹ̀lú ọsọ tẹ́gbẹ́ ẹ̀bí wà lábẹ́ ṣé asọ́jẹ́gbìn yẹn kò ní àfẹ́ẹ̀tì aṣọ tó gbọ́n yẹn àbí báwo ni lórí ìmọ́tótó rẹ̀ wà á lè yẹn máa àyẹ̀jù sí tó omi yẹn tí mo fọ́ yẹn tó ti kù ti jẹ̀bi pẹ̀lú yẹn الجواب بدم إذا اغتسلت الثياب مختلطا بماء كثيرا شايفه وبتو عطتهم مثل مراوحين tó bá fọ pẹ̀lú tó pọ̀ yẹ̀zírò afẹ́rù nàìjíríà yóò mú ẹ̀gbìn yẹn ẹ̀gbìn yẹn kó wọ́lá yẹ̀kẹ́ yẹ̀rù nàìjíríà kò yẹ ní chéǹjì aṣọ yẹn pẹ̀lú kótó dẹ̀gbìn yàtọ̀ síyàbẹ̀ kúlù ha tútù àbìdáì tó pẹ̀lú omi yẹn yóò gbọ́ aṣọ yẹn àti tẹ́lẹ̀gbẹ̀ àti tẹ́lẹ̀gbẹ̀ yóò fún màá pẹ̀lú ẹ̀ ìkọ́wé قلت إن الماء الطهور لا ينجس شيئا ينجسه شيئا وجوا ما قلت له به الإسناد الصحيح قالوا إسناد سقط والواجب على من يتولى ذلك ìtọ́jú ọ̀nà ما lórí tó bá bẹ́ẹ̀ síbẹ̀ gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ fọ́sọ̀ rẹ̀ àti tọ́mọ̀ àti tọ́mọ̀ papọ̀ ayé tàhárà ó باسماء الكافي لتطهير التنظيف الجميل gbogbo ń wá omi tútù kí ọ fọ ìdọ́mọ àti kí ọmọ yẹn tí gbogbo wà ní ìdí gbogbo wà ní ìdọ́mọ. wàyìnà àlìmdà síyáàbò nàjàdá lẹ́jẹ̀tún tó bá mọ̀ pé ẹ̀gbẹ́ wà lára sọ ní síyáàbò tọ̀ ìra pẹ̀lú aṣọ tó kó tó bá mọ̀ bá àwọn tó àtẹ́kùtẹ̀ síyáàbò nàjàdá wọ́n àdàwọ̀ tó dáadì náà ní kọ́kọ́ fọ́sọ tó gbúgbà gbé kú òtó nìkan bìmọ̀ ẹ̀ fi ha bí ẹ̀ máa fún ìjọba tó lómi ìrìnzílò àtẹrù nàìjíríà tẹ́gbìn yóò fi kú bẹ́ẹ̀ máa bàká máa alàtọ̀kọ̀rọ̀ ti ha mọ̀lẹ́bìdàgẹ́ yìí ẹ̀rù ti dáadáa nígbà tóbi yóò tẹ́kù ní ṣètò ìfọ̀ọ́fọ́má tí ò ní ti kéré bí ẹgbẹ́ wọlọ́wọlé tọ́fíkì ọlọ́ọ̀gùn fún àti fún gẹ́dàdà èyí àkàlùpà tẹ́ mọ̀ mi ọlọ́ọ̀dẹ kò yé wa nígbà tó láyé rọ ààbọ̀ sọ̀rọ̀ àwọn obìnrin nípa haidọ̀ àti nifas ọlọ́ọ̀bà sọmọdọ̀ lọ́dọ̀ àti nàlàfẹ́ ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.